kí ni ìdí tí àwọn kan fi gbà pé kò sí ọlọ́run. mami mami. ṣé bí wọ́n ní mọ̀lú tí ò ní ìwọ náà ní balẹ̀ sísìn ìwọ wàá fẹ́ gba ọlọ́run láàyè nínú ayé ẹ̀ kó bá ilé sísìn e tó ń dẹ̀ láàmú. bóòlù ti máa ń ro gbogbo àwọn òjì rẹ papọ̀ ná. bá méjọ. kí ló dé tí arákùnrin ti kórìíra mi ganan. o kórìíra rẹ wọn náà mọ̀ pé onínú fùfù ẹ̀dá ni. gbàdúgbàdú agbowó lọ́wọ́ àwọn méjì tẹ́ bá fún mi lọ́wọ́ mi lẹ́nu. tẹ́ ẹ bá lọ ẹ jẹ́ firun dúdú ṣiṣẹ́ kẹ́ má bàa firun funfun gbàrú lọ́jọ́ alẹ́ yìí. ṣé ìwọ ò rí i pé ọ̀rọ̀ náà kún fọ́gbọ́n púpọ̀ ni. ẹ fi màámi lẹ àwọn màámi ti lùgbà títí wọn ṣó mọ ohun tó ń sọ ni àsìkò tiwa tó yẹ káwọ máa ṣe fàájì ká jayé orí tiwa láwa yìí. ìwọ ni mo wá bá o má jẹ́ kí n kófìrí ẹ lọ́dọ̀ àwọn ọmọ yẹn. a ó ṣe ọ̀rọ̀ yìí ní òkú òun ni o. bó ṣe sọ gẹ́lẹ́bẹ̀ la ṣe máa ṣe. tóbi tóbi tóbi má kú báyìí. ẹ kó jáde nínú ilé yẹn. gbogbo àṣírí wo ni olúwa ó wà láàrin wòlíì àti ọlọ́run rẹ̀. kí ló dé tó gbó ti tọ́mọ́lẹ̀. kí ló dé gbogbo ẹ̀yin tẹ́ dán yìí wò ẹ rí wàhálà. tóbi. wọ́n jọmọ léṣe fún mi. ẹ fòró ẹ dàrú èdè èdè èdè. jọba kúkọkú wọ́n ní ní gbogbo ara mi. màá lọ́nà màá lọ́nà. àṣírí ń kò dẹ̀ ní tú láéláé. àmín. ajá tí ó sọnù kì í gbọ́ fèrè ọlọ́dẹ